anú ọlọ́ọba àtúrà jẹjẹ tọ́lọ́ọba kó bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbèdà lóbìnrin ọmọdé àgbà onílé àti àlejò akí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjòkó wa eléyìí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ àthúlàtà àti al'arùbíà ní gbogbo ọ̀sẹ̀ ní dédé àsìkò tí a wà yìí ilé tó yẹ sí pé a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn oríṣiríṣi àwọn alámàrí ẹ̀sìn ilé tó yẹ sí wípé a ó yẹ kí àwọn èèyàn kan gbọ́yé láwùjọ wa yìí dáadáa pàápàá jùlọ àwọn alámàrí tó ní ṣe pẹ̀lú nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń fún àwọn ìrújú tí wọ́n ń fún kálórí ẹ̀ òun náà ni àwọn nǹkan tí a máa ń tọ ìmọ́lẹ̀ sí tí a dẹ̀ máa ń sàlàyé tí a máa ń yànnàná ní ayé tí a wà yìí eléyìí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú báwo ni ìlànà ahlus sunnati wal jama'a báwo ni ó ti ṣe rí kí ni ìlànà tí ahlus sunnati wal jama'a tí wọ́n rìn fi mu'amalati al-hukam nípa bá ṣe ń lò pẹ̀lú àwọn olórí pẹ̀lú àwọn aláṣẹ kí ni ìlànà ahlus sunnati wal jama'a lórí alámàrí báwo la ṣe ń bá àwọn olórí lò báwo la ṣe ń bá àwọn aláṣẹ lò eré ìbáyìí ahlu sunnati wal jama'a wọ́n ní manhajù wọn tí wọ́n rìn lórí alámàrí eré tí wọ́n pé wọ́n fi yapa sí àwọn al àti àwọn mu'tazila àti àwọn shi'a torípa àwọn ṣíyà náà rí khawarij làwọn náà khawarij ni wọ́n fi mu'amalati al-hukam khawarij ni wọ́n na'am khawarij ni wọ́n níbi ọ̀rọ̀ al-imama ilé tó yẹ́ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá alìkẹ́lá bá ní kí ó kọ́ ẹ̀kọ́ sunnah gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá alékẹ́lá bá ní kí ó máa rìn ìlànà ahli sunnati wal jama'a tó dẹ̀ ń najú tó àwọn àkọọ́lẹ̀ àwọn ahli sunnati wal jama'a gbogbo àwọn kaba yìí ni yóò clear sírò ẹni báyìí báwo la ṣe ń lò pẹ̀lú àwọn olórí pàápàá jùlọ ibo ni alùsùnnàtí wal jama'a dúó sí níbi ọ̀rọ̀ al-muzaharat ọ̀rọ̀ kí a máa ṣe a ìwọ́de láti fi ẹ̀húnú hàn lórí nǹkan tí àwọn olórí àwọn aláṣẹ tí wọ́n ń ṣe tí kò tẹ́wa lọ́rùn ilé báyìí ǹjẹ́ ọ̀nà ni tí alùsùnnàtí wal jama'a máa fi ń lò pẹ̀lú àwọn olórí àwọn olórí yẹn o wọ́n jẹ́ olórí tó jẹ́ mùsùlùmí ni àbí wọ́n jẹ́ olórí tó jẹ́ kéfèrí ìjẹ́ ìṣe mọ̀zọ́hárọ̀ ìṣe ìwọ́de láti máa fi tako àwọn olórí ìjẹ́ ìlànà ahlùsúnnàtì wal jama'a ni ó ní nǹkan tí a ń gbé ẹwù lọ nítorí pé tí a bá wo àwùjọ wa yìí ẹyẹ bí mo ṣe máa ń sọ àwùjọ kan ni tó jẹ́ sí pé àwọn òrùrí kan ti wọlé sí àwọn èèyàn lára látara àìgbàgbọ́yé kíní lànà eléyìí tí ó yẹ kí wọ́n máa rìn ẹgẹ́ bí lànà tí ànábì sallallahu alaihi wasallam tó gbé wá tó dẹ̀ pìpì sí tánàbí náà dẹ̀ rìn lórí ẹ̀ àìgbàgbọ́yé kíní yìí ó jẹ́ kí àwọn òrùrí kan kó wọlé sí àwọn èèyàn lára pàápàá jùlọ ẹgẹ́ bí ìjọmẹ̀dé nìyàn eléyìí báyìí rí ó máa ń fa kíyàn tara kíyàn gbárata kíyàn léyàn fẹ́ gbẹ́yànù fún ara rẹ̀ ilé tó yẹ sí pé ó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìyà fún èèyàn nígbà míì nígbà tí èèyàn bá lọ ṣe sí ẹni tó jù yàn lọ yóò wá dàbí ẹni pé yẹn ń fi àbá kékeré rèé ó fi ń gba ńláńlá ilé báyìí òun ni alùsùn náà wal jama'a ní àwọn ìlànà tí ànábì sallallahu alaihi wasallam là kalẹ̀ tí alùsùnnàtì wal jama'a tí wọ́n rìn lórí ẹ̀ nípa bá a ṣe ń bá àwọn olórí lò pàápàá jùlọ ọ̀rọ̀ nípa al-muzaharat inshallah ta'ala ní alẹ́ yìí a lọ síbi ọ̀rọ̀ lẹ́yìn tá ti kó àwọn ẹ̀rí wá lélè tó pọ̀ lórí ọ̀rọ̀ pé al-muzaharat kò sínú lànà tí alùsùnnàtì wal jama'a máa lò láti fi bá àwọn olórí lò kò sínú lànà tí alùsùnnàtì wal jama'a máa lò láti fi tako Aburu ilé tí àwọn èèyàn ń ṣe àbí tí àwọn olórí ń ṣe nítorí pé gbogbo àwọn tí ń ṣe al-muzaharat tí wọ́n láwọn ń ṣe ìwọ́de rẹ̀ nǹkan tí wọ́n ti torí ẹ ṣe òun náà ni kí wọ́n fẹ́ kọ aburú tí ó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn olórí wọ́n fẹ́ kọ aburú yẹn ǹjẹ́ ilé ìbá nínú ọ̀nà tí alùsùn lẹ́tọ̀ jama ma fi ń kọ aburú so ilé báyìí òun náà nìkan ta ti gbìyànjú àti kó àwọn ẹ̀rí wá lórí ẹ̀ pé kódà ta bá ti ẹ̀rí pé àwọn olórí ń ṣe àbòsí tó fojú hàn ẹgẹ́ bí anábi sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa pé nǹkan yóò padà ṣẹlẹ̀ pé a rí pé àwọn olórí ó so ìdánábi sallallahu alaihi wasallam so anábi sallallahu alaihi wasallam dẹ̀ kọ́ wa kódà ta bá fẹ́ pè wọ́n sákíyèsí lórí àìdá tí wọ́n ń so inshallah látara báyìí rí a tara lọ síbi àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ àwọn àfáà súnnà eléyìí tí ó ń sọ fún wa nípa wípé al ìdájọ́ rẹ̀ nǹkan tí ó dá ní inú Islam ọ̀rọ̀ nípa ìwọ́de àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ pé nǹkan tí ó dá ní kò sínú lànà ahli sunnati wal jama'a bid'a dẹ̀ ni nínú lànà àwọn Yahudi àti Nasara nínú ẹ̀lówà so láti máa fi tako aburú eléyìí báyìí kò sínú lànà tí alùsùnà tó jama máa fi ń tako aburú kò yẹ báyìí sí kò dẹ̀ sínú lànà tí alùsùnà tó jama máa fi ń pèpè sí dáadáa so a lọ síbi ọ̀rọ̀ àwọn olùmọ̀ pàápàá jùlọ a bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sheikh a sheikh a Salih ibn Uthaymin rahimahullahu ta'ala الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى محمد بن صالح العثيمين على سيدي أروان نتوقع بي أروان يري نبي لقاءات الباب المفتوح لقاءات الباب المفتوح أركان بنبتي أيكي أقبيه إذا tó yẹ pé وين yẹn لا وجوائي. فيسكي èèyàn lójú láwùjọ wọ́n fẹ́ máa gbára lé ọ̀rọ̀ yìí láti fi nǹkan tí a ń sọ yìí láti fi ọrin lẹ̀ pé ṣe bí ṣéèkì náà sọ wípé tó bá jẹ́ pé àwọn ìlú tó jẹ́ pé àwọn ìlú àwọn kèfèrí ni ìlú tó jẹ́ pé àwọn Yahud àti Nasara ni wọ́n ń so àwọn òrí láburú ń bẹ̀ àwọn òrí àìdá níbi a kà àwa sàlàyé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sheikh Salih al-Uthaymin náà fúnra wọn ọ̀rọ̀ sheikh Muhammad bin Salih al-Uthaymin rahimallahu ta'ala fúnra wọn náà kálẹ̀ bá gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí dáadáa kí n tó lọ síbi ọ̀rọ̀ sheikh Muhammad bin Salih al-Uthaymin kí n tó lọ síbi ọ̀rọ̀ wọn yóò wù mí kí n wọlé pẹ̀lú ọ̀rọ̀ kan eléyìí tí a sheikh Sheikh Fauzan rahimahullahu ta'ala tí wọ́n sọ wọ́n bí Sheikh Fauzan rahimahullahu ta'ala léèrè lórí ọ̀rọ̀ yìí Sheikh al'allamatu Salih al-Fauzan rahimahullahu ta'ala wa ra'a wọ́n bí wọ́n léèrè lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-muzaharati so mo fẹ́ kí á fi yẹn wọlé náà káwá fi ọ̀rọ̀ Sheikh afi ọ̀rọ̀ sheikhi muhammad bin uthaymin rahimahullahu ta'ala muhammad bin salih al-uthaymin ká fi parí ẹ̀ ọ̀rọ̀ sheikh fauzan mo fẹ́ káyí ọ̀rọ̀ náà a rí nínú tíra wọn kàtọ́ pé ní liqa'un maftuhun liqa'un maftuhun ọ̀rọ̀ yìí wọ́n sọ ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 1432 ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 1432 1439 la wà ń sìn ó túnmọ̀ sí pé ìtànwì kò tí ju bí ọdún méje àti bí oṣù mélòó kan sẹ́yìn lọ báyìí sàn pé zulqa'ida la wà báyìí a zulqa'ida náà la ṣe wà báyìí so oṣù kọkànlá islam láwàáyé ó túnbọ̀ sí pé ọ̀rọ̀ yìí sí ọdún méje kèèkì ẹ̀nà oṣù kẹrin tọ̀hún wọ́n sọ ẹ̀ so ó ti pé ọdún méje àti bí oṣù méje báyìí torí ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 1432 ni wọ́n sọ̀rọ̀ yìí so a ti wà ní 1439 báyìí ní oṣù kọkànlá àbí naam so tí mo ní لقاء مفتوح àbá ọ̀rọ̀ yìí bẹ́ kí wọ́n bí Sheikh Fawzan káfíyẹ wọlé وقد سئل الشيخ العلامة صالح الفوزان حفظه الله ورعاه وبي شيخ وبي الشيخ العلامة صالح الفوزان قال بالك لك واسوا وبي وليري ويبي أفتى أحد الدعاة في إحدى القنوات الفضائية أن الخروج على الحاكم والخروج المسلح فقط لا الخروج, بالمظ... آه، لا الخروج في المظاهرات فهل هذا كلام صحيح أردتنا بشيخ آه، الشيخ فوزان ليري الشيخ صالح الفوزان ليري ó كتاب dédé nǹkan táwa náà ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣe dédé ìkan nínú àwọn olùpèpè ìkan nínú àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ba tí wọ́n láwọn ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n ba wọ́n níkan nínú wọn ó sọ ní orí ìkan nínú àwọn alqanawatil fadaiya ó sọ ní orí ìkan nínú àwọn ẹ̀yìn channels nínú àwọn olùpèpè ó ní annal khuruj ala al-hakim ipé ìtàn pè ní ká jáde lé olórí lórí ẹ̀dákẹ́ máa gbọ́ mi dáadáa torí ọlọ́run ba mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ ìbéèrè yìí bọ́yá ọjọ́ rú nǹkan tí àwa náà ń sọ láwùjọ wa yìí àbí kò jọ mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa wọ́n ní ìkan nínú àwọn olùpèpè ó sọ lórí ẹ̀rọ ayélujára lórí ìtàkùn ayélujára ó ní annal khuruja ala al-hakim wípé dájúdájú ìjáde láti tako olórí ìjáde láti ìjáde lé olórí lórí ó ní wàlíkùn sọ́lọ́mù tó lọ́bàrkátù pé huwa al-khurujul musallah faqat pé ìtàn pè bẹ́ẹ̀ òun náà ni tí èyàn bá jáde pẹ̀lú nǹkan ìjà lásán ìgbà yẹn látó sọ pé ẹni ìjáde lé olórí lórí pé ìgbà tí èyàn bá jáde pẹ̀lú nǹkan ìjà èyí ò nìkan òun wọ́n ń pè ní ìjáde lé olórí lórí sójọ́ ọdún kan táwọn náà ń sọ ìyá bí ọjọ́ lálkùrúj fil muzaharat ó ní ká máa ṣe wọ́de ò sí nínú kùrúj a máa ṣe ìwọ́de ó ní kò sí nínú kùrúj ìtàn pè ní kùrúj náà ní kíyàn jáde pé òun fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn olórí pẹ̀lú nǹkan wọ́n ní ìjẹ́ ọ̀rọ̀ tó sọ ire tí ọ̀rọ̀ yìí lálàáfíà bí ẹ ti gbọ́ bèèrè àbí fa'ajaba ṣéèkì wá dáhùn wọ́n ní haza yatakallamu bi ghairi ilmin wọ́n lẹ́ni yìí sọ̀rọ̀ láì nímà ní ẹ̀wò wọ́n lẹ́ni tí ẹni tó wí yatakallamu bi al-allamatu Salih al-Fawzan wọ́n lẹ́ni tó bá sọrú ọ̀rọ̀ yìí ẹni tó sọ pé ń sọrú ọ̀rọ̀ yìí pé al-khuruj ala al-hukam ìjáde láti ìjáde lé àwọn olórí lórí ó dìgbà tí èèyàn bá tó yọ nǹkan jà látó sọ wípé èèyàn jáde mọ̀zọ́hárọ̀ ò sínú jáde kò sínú pé èèyàn jáde lé àwọn olórí lórí mọ̀zọ́hárọ̀ sí ń bẹ̀ ṣéèkì ní ọ̀rọ̀ ẹni ẹ sọ̀rọ̀ pẹ̀lú òdo nìyẹn òdo ní fi ń sọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ ṣéèkì Fawzan ni àbí هذا يتكلم بغير علم وني اني اني ينصر لا نيمان الله اعلم ان كان جاهلا Ọlọ́run nìkan ló mọ̀ o tó bá jẹ́ pa láì makale ni narju narju Allah an yahdiyahu amana ka pe kolon ba le kele ko ba fona ma tó bá jẹ́ pa láì makani Ọlọ́run nìkan ló maru namba le re ṣùgbọ́n tó bá jẹ́ pa láì makani tó jẹ́ pé lọ́dọ̀ Ọlọ́run ba Ọlọ́run náà rí láì makan be tawo mọ̀ bóyá láì makani tàbí ìran ẹlẹ́ẹ̀kejì yìí torí ìran méjì ní Sheikh Fauzan sọ pé ó lè ṣe jẹ́kọ́ bọ́ sí àwọn mẹ́lẹ̀ tó jẹ́nu méjèèjì tó bá jẹ́ pálá ìmọ̀kan ni torí pé ń sọ̀rọ̀ pẹ̀lú òdo ń sọ̀rọ̀ pẹ̀lú àìnímọ̀ ń fi àìnímọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tó bá jẹ́ pálá ìmọ̀kan ni fanarju Allaha an yahdiyahu àwọn aràn kan lọ́dọ̀ lọ́wọ́ kọ́lọ̀ kọ́ bá fi abẹ́lọ́wọ́ bá fún kọ́lọ̀bá kọ́ bá wa dá padà lọ sí ibi tí ó gún régé ibi tó ṣe dédé abẹ́lọ́wọ́ bá kọ́ wa dá padà lọ síbẹ̀ amma in kana mughridan ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé ẹni tó yẹ pé ó ní àníyàn kan tó fẹ́ pe àwọn èèyàn sí tó yẹ pé lẹ́yìn àníyàn rẹ̀ ìfẹ́nú àwọn èèyàn ni tó yẹ pé ni ó bọ́ sí

yóò kan jẹ́jẹ́ mi náà mo jòkó àbẹ́ẹ̀kọ́ ni ṣe pé Sheikh Fawzan ní sọ̀rọ̀ yá bí òun làwọn mi sọ wípé ọ̀rọ̀ àwọn àfáà tó clear òun làwọn máa ń kà òun làwọn sì máa ń pe àwọn èèyàn sí liqa'un maftuhun ibẹ̀ ni mo láti rí ọ̀rọ̀ yá bí mo dẹ̀ sọ déètì ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní tó bá jẹ́ pé ìran ẹlẹ́ẹ̀kejì yìí ni ẹni tó jẹ́ pé ó ní ìfẹ́ inú kan tó fẹ́ pe àwọn èèyàn sí ṣùgbọ́n kò gbé hàn síta ẹ́ ìfẹ́ ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn ìkà ń gbé nǹkan síwájú ni ìfẹ́ inú ló wà lẹ́yìn tó fẹ́ pe àwọn èèyàn sí abẹ́lọ́wọ́n bá na ṣàrọ̀hù kọ́lọ̀ bá lè kẹ́lá kó dẹ̀ tó wa abẹ́lọ́wọ́ bá kọ́lọ́n kó tó àwọn mùsùlùmí kúrò níbi aburú ẹni yìí tọ́rálá burú ni ẹnìkan ni wọ́n sọ wàbí alkhuruju alal imam laysa maqsuran ala hamli silah alkhuruju alal imami laysa maqsuran ala hamli silah sheikh ni ìjáde láti tako lórí kò parí síbi pé kẹ́yàn gbé nǹkan ìjà nìkan tó dìbà tí ìyẹn bá tó gbé nǹkan ẹjà ṣéèkì ní kọparí síbẹ̀ bali kẹlámù fi haqqi waliyil amr kódà kíyàn máa sọ̀rọ̀ kọ̀bákùngbé sí olórí kíyàn máa sọ̀rọ̀ láti máa fi takò lórí wàsíbáàbù waliyil amri ká sì máa bú olórí ká máa bú hadha khurujun alayhi à ń jáde lè lórí náà nìyẹn ta ní sọ̀rọ̀ jama al-sheikh al-allamatu salih al-fawzan àbí wọ́n ní kódà ìmá sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú sí olórí ìsìmá bú olórí náà nínú khuruju lórí pé à ń jáde lé olórí lórí náà nìyẹn wọ́n ní hadha khurujun alayhi ìjáde lé lórí lórí nìyẹn wa fitnatin wa òun sì ní okùnfà fìtínà àtàbúrú tí ń ṣẹlẹ̀ nínú ìlú okùnfà fìtínà àtàbúrú tó lè ṣẹlẹ̀ ní falkalamu la yaqillu khuturatan ani silah kódà ọ̀rọ̀ sísọ láti fi takò lórí abúrú rẹ̀ ò kéré sí ìmọ̀ gbé nǹkan ẹjà abúrú rẹ̀ ò kéré sí ọ̀rọ̀ sísọ abúrú tí ń bẹ́ńbẹ́ ò sí abúrú kíyàn gbé nǹkan ẹjà pọ́fẹ́ lọ fi jáde lé àwọn olórí lórí وكما وكما قال الشاعر وني ودا يجي akọrin kan tó sọ wípé فإن النار بالعودين تذكى وإن الحرب أولها كلام olórin yẹn sọ pé وإن النار بالعودين تذكى igi méjì tí tó láti fi kó náà igi méjì péré ó lè dánájò وإن الحرب أولها كلام ẹ sì rí ogun tẹ́ ń wò yẹn ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní máa ń ṣáájú ogun kò yí bá ní sí ọ̀rọ̀ ò ní ṣáájú ogun ṣe pé Yorùbá náà máa sọ pé ọwọ́ ní síwájú ijó ọ̀rọ̀ ní máa ń ṣáájú ogun o so yí bá ní sí so wọ́n ní rubba kalimatin atharat harban mélòó mélòó ọ̀rọ̀ míì tó jẹ́ pé òun ló tanná ogun tó ní agbára gidi gan tó bá ní harbun dorus yẹn pé ogun tó ní agbára mélòó mélòó ogun mí tó jẹ́ pé ogun tó ní agbára gidi gan tó jẹ́ pé ọ̀rọ̀ òun ló tanná ogun náà فالخروج على الإمام يكون بالسلاح ìjáde lé olórí lórí a máa jẹ́ pẹ̀lú kẹ́yàn yọ nǹkan ẹ̀dà nǹkan ẹ̀dà àtakò wàyàkúrù bilkalam a sì máa jẹ́ pẹ̀lú kíyàn sọ̀rọ̀ náà èyí ńlá ní kẹ́yìn náà mẹ́tàkù àbí àwa náà gbà pé ìmọ̀ jáde lé olórí lórí ó lè jẹ́ pẹ̀lú yọ nǹkan ẹ̀dà àbí ẹ̀kọ́ ni kódà òun gan ló ti ẹ̀lá òun gan ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ìjáde nìyẹn àbí ṣùgbọ́n wàyàkúrù bilkalam a máa jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ náà ìjáde lé olórí náà a máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Naam wàyàkúrù hátà bil i'tiqad kódà ga máa jẹ́ pẹ̀lú àdìsọ́kàn kò dí mẹ́ta àbálẹ́lẹ̀ tó ṣe wà lẹ́pàtàkì mẹ́ nìyẹn a máa jẹ́ pẹ̀lú àdìsọ́kàn èyà máa jáde lé olórí lórí pẹ̀lú nǹkan ẹja èyà máa jáde lé olórí lórí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu èyà máa jáde lé olórí lórí pẹ̀lú àdìsọ́kàn ọkàn bóò ní ṣe máa ń ṣẹlẹ̀ idha i'taqada annahu yajuzu al-khuruj ala tẹ́yàn bá lè láti sọ́kàn pé ọtọ́ kéèyàn jáde lé olórí lórí ọkàn láti sọ́kàn bẹ́ẹ̀ ni pé ó ti ẹ̀tọ́ gan káwọn èèyàn jáde gan àwọn èèyàn lè jáde lé olórí lórí ó láti sọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ pótọ́ fahadha fahadha sharaka al-khawarij òun náà ti ó ti kópa pẹ̀lú àwọn ó ní àdìsọ́kàn bẹ́ẹ̀ ní o pé àà ah, ó ti ẹ̀tọ́ gan káwọn ẹ̀gán ti ẹ̀ kán ti ẹ̀ kí revolution ti ẹ̀ ṣẹlẹ̀ báyìí ó ti ẹ̀tọ́ gan káwọn ẹ̀kájẹ̀ lọ gbàjọba lọ́wọ́n pípù igan ọkàn ládìsọ́kàn bẹ́ẹ̀ ìwọ náà ti pẹ̀lú àwọn kọ̀wárìjì nìyẹn àkídà àwọn kọ̀wárìjì nìyẹn mo ní ọ̀rọ̀ yíwà nínú liqa'un maftuh àbí mo sàlàyé àyíbítà ti rí fún wa nínú liqa'un maftuh so ẹ̀rí pé ọ̀rọ̀ ṣéèkì yìí ọ̀rọ̀ yẹn clear gidiga fífẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín pé al-muzaharati sínú khuruj àìmàkan ní fi ń bá yín sọ̀rọ̀ kí ni ṣéèkì ló fi ń bá wa sọ̀rọ̀ naam àìmàkan ló fi ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣéèkì náà ṣe bẹ́ lọ́wọ́ bá pé kọ́lọ́wọ́ bá lè kẹ́kọ́ bá fi wọ́n mọ́nà kọ́lọ́wọ́ bá kó bá wá dá padà lọ as-sawab tó bá tó bá yé pé ó ní ìfẹ́ nú kan tó fẹ́ pèpè sí ẹjọ́ ọ̀nà lábáyé sí ó ní nǹkankan tó fẹ́ pèpè sí tó pé ìfẹ́ nú lọ́wà lẹ́yìn rẹ̀ kọ́lọ́wọ́ bá lè kẹ́kọ́ kọ́mọ́ṣálẹ́ ìbá wọn lò gẹ́gẹ́ bó ṣe tọ́ sí wọn láti bá wọn lò gẹ́gẹ́ bí ṣéèkì náà ṣe ṣàdúrà bẹ́ẹ̀ àwa náà sàdúwà bẹ́ kò yíba nísì ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ó clear dáadáa ni kò yíba nísì ọ̀rọ̀ tó clear dáadáa ni so kọ́lọ̀wà alẹ́gẹ́lá kọ mọ́ sọ ẹnì kọ̀ọ̀kan wa nù kọ́lọ̀wà alẹ́gẹ́lá kó jẹ́ kí agbágbọ̀ yẹ́ sí dáadáa mo rò ní àti ẹ̀fẹ́ ilé kàá mọ́ ẹ̀rí ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ so kó ń kálukú kó mọ́ sátí ẹni nínú àwọn ẹ̀rí tó wà ńlẹ̀ yìí ẹ wá já lọ síbi ọ̀rọ̀ liqa'ul babil maftuh ọ̀rọ̀ sheikh salih al-uthaymin eléyìí tí ó rú àwọn èèyàn lójú láwùjọ wa yìí wọ́n bi ìdájọ́ ìmá àti ìlapa rẹ̀ níbi ìtakò aburú báwo ló ṣe ń lapa sí ìmá ṣe wọ́de báwo ló ṣe ń lapa níbi ìtakò aburú ìkàtàbí sheikh lérè wọ́n bọ́ wọ̀nyẹ bọ̀ láti bẹ̀rẹ̀ pé ubtulina fi biladina biman yara bí jawazi muzaharat fi inkari munkar ọlọ́wọ́ bá fi àdẹ́wò kàwá nílùú tiwa wọ́n rí pẹ́tọ́ ni ká máa ṣèwọ́de láti fi takọ aburú àwọn tọ́lọ̀ bá fi kàwọn aládánwò nìyẹn o àwọn aládánwò tìlú tiwa làwọn tán gbà wípé ẹ̀tọ́ ni kéèyàn máa ṣe mọ̀zọ́hárọ̀ láti fi takọ aburú tí bá ń ṣẹlẹ̀ wọ́n sheikh muhammad bin salih al-uthaymin wọ́n bi léèrè ọ̀rọ̀ yẹn wọ́n bọ̀rọ̀ yẹn wọ́n ni fàyíza ra'aw munkaran mu'ayyanan tajamma'u wa 'amilu muzaharatan wa yahtajjuna anna waliya al-amr yasmah lahum yasmah fi bi misli hadhihi al-umur tabari aburu kan báyìí wọ́n kóra wọn jọ fún wa bẹ̀rẹ̀ sí máa wọn sọ̀rọ̀ ẹ̀rí tó mọ̀ mú wá fún yín ni pé ẹ aláṣẹ náà gbà wá láyé ká máa ṣèwọ́de náà tàbá ti rí tí ọ̀dá òfin tá ń lò ìyàwó aláṣẹ ìlú wa náà fàyè gbà so yíba nísìnyí so ṣéèkì wá ń bọ́rọ̀ bọ̀ lórí ẹ̀ pé aburú ní gbogbo kìíní yìí in tí ò dáa ní ṣéèkì ní awwalan innal muzaharat la tufidu bila shakki wọ́n ní àkọ́kọ́ náà ìmá ṣe wọ́de kò lè sàǹfàní kankan láì sí èméjì mẹ́ kò sí èméjì pé kò lè sàǹfàní kankan wọ́n ń bọ́rọ̀ yẹn lọ nítorí àsìkò wa torí mo fẹ́ kàwọn ọ̀rọ̀ tó pọ̀ dáadáa ní látọ̀rọ̀ sheikh salih sheikh muhammadun salih al-uthaymin mo fẹ́ kàwọn ọ̀rọ̀ wọn tó pọ̀ dáadáa lálẹ́ bóyá kí n sáré lọ síbi tó jẹ́ kókó níbi ọ̀rọ̀ yìí tán tán fẹ́ yọ nínú ọ̀rọ̀ yìí gangan tó wá sọ àwọn ọ̀rọ̀ míì tí sheikh sọ lórí ẹ̀ sheikh ni gbàtán sọ gbà wọn burú ti bẹ́ ń bi ọ̀rọ̀ kílẹ̀ ń pè ọ̀rọ̀ mùzáhárọ̀ tán wọ́n wá ní ولكن ذكروا لي أن بعض البلاد النصرانية الغربية شيخ نسوما وصفوا مي wípé apá kan àwọn ìlú ìlú àwọn Christian tó jẹ́ ìlú West àwọn Western world tó jẹ́ ìlú Christian wọ́n sọ fún mi pé apá kan àwọn ìlú yìí la yumkin al-husulu ala al

àwọn nasọ́rọ̀ àwọn Christian rẹ̀ àtàwọn westerners àwọn westerners àwọn ará west àtàwọn Christian tá sọ yìí ìdá àrọ́dù an yufhimul khusuma tán bá fẹ́ gbé ẹnu àwọn oníjà àwọn dání tán bá fẹ́ gbé ẹnu wọn lákẹ́ tán fẹ́ gbé ẹnu wọn sọ́hun tàzọ̀hárù ìta ma ń ṣe ni pé wọ́n ṣe ìwọ́de ni ẹ́ tán bá fẹ́ pa ẹnu wọn mọ́ tán fẹ́ kí kẹ́kẹ́ pa mọ́ wọn lẹ́nu lórí aburú tí wọ́n ń ṣe nílùú wọn ní táwọn nàṣọ́rọ̀ àtàwọn westerners yìí máa ń ṣe àwọn ará west yìí tán máa ń ṣe ní pé wọ́n ṣe ìwọ́de ni hadhihi bilad وإذا كان مستعملا وإذا كان مستعملا طبعا يكبن كتوان لوري وهذه بلاد كفار tó yẹ pé ìlú wọn yìí ìlú kèfèrí ni wala yarawna biha ba'san tí wọ́n sì ráburú nínú nǹkan yìí wala yasilu al-muslimu ila haqqihi musulmi ó sì lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà awil muslimun àbáwọn musulmi lápapọ̀ wọn lè rẹ́tọ̀ wọn gbà illa bi hadha àyàfi kan gba ojú ọ̀nà tí àwọn nàṣọ́rọ̀ ń gbà yìí láwọn ló fi rẹ́tọ̀ wọn gbà fa'arjú allayakú na bí ìbáṣun fa'arjú allayakú na bí ìbáṣun ṣéèkì ní mo hóòpù pé kò sáburú mẹ́ mo hóòpù pé ẹ̀lẹ́kẹ̀ẹ́ bá wọn dá láì mo hóòpù pé àárán pé kò sáburú mẹ́ ẹ rí wípé ọ̀rọ̀ igan ṣéèkì gan ò fi bẹ́ẹ̀ dúó lórí ẹ̀ so ẹ̀ẹ́nà làwọn náà fẹ́ sọ pé wọ́n gbà láàyè nílùú wa ibi tán jẹ́ lọ náà nìyẹn pé irú ìlú wa náà sì pé ìjọba tiwa náà gbà láàyè bẹ́ẹ̀ lórí àti gba ẹ̀tọ́ kan lọ́wọ́ wọn ọ̀nà táà máa ń gbà náà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni so pé a jẹ́ pé irú ìdájọ́ ìlú yẹn náà ni ó máa jẹ́ ìdájọ́ tiwa náà bí báyìí ṣéèkì ní tó bá jẹ́ pé irú yẹn tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn fa arju fa arju alla yakuna bihi ba'sun mò ń ran kan pé mò ń ran underline ọ̀rọ̀ amma fil biladi al-islamiyya ṣùgbọ́n tó bá yẹ pé ìlú musulmi ni fa'ara annaha haramun mo rí pé haramun ni èèwọ̀ ni kan ṣe bẹ́ẹ̀ nílùú musulmi wala tajuzu kò sì tọ́ rárá wa ata'ajjabu min ba'd al-uhkam wọ́n ní àwọn tí wọ́n ṣe mà lára apá àwọn aláṣẹ إن كان كما إن كان كما إن كان كما قلت حقا طبعا يكبو سيوية لوري لوري لوري أنه يأذن فيها wípé wọ́n gbà àwọn èèyàn láàyè wọ́n gbà àwọn èèyàn láàyè wọ́n fún wọn ní yọ̀ǹda láti máa ṣerú nǹkan yìí máa ma fiha min al-fawda tó ń ti gbogbo ìdàrúdàpọ̀ tí ń bẹ nínú nǹkan yìí fawda tó ẹ́pọ́ ń kálukọ́ kàn máa pariwo kò ní sétò ń kálukọ́ kàn máa da ẹ́kà máa ṣe yànmà káàkiri tó ti gbogbo aburú tí gbogbo fáwọ́gọ́ ti mẹ́mẹ́ ìtẹ́sì ní àwọn kanú àwọn olórí kan tó yọ̀nda bí káwọn yẹmọ́ ṣe wọ́n ni man fa'idatu minha kí láǹfààní tí ń bẹ́m̀bì kì ní ìná kí láǹfààní tafẹ́ rí bẹ́ na'am rubbama yakunu ba'du al-hukkam yuridu amran ó ló ṣeṣe kọjẹ́ sí wípé táwọn bá ti ṣe nǹkan yẹn ìntàkọ́dàhùl gharbu masalan àwọn ará west yóò takò wọ́n pé ha wọ́n fáwọn èèyàn wọn láyè láti máa láti ní freedom láti takò wọ́n tàbá sàbúrú ni bóyá torí ẹ̀ ló fi gba irú nǹkan báhùn láyè so wọ́n ni wa huwa yudahinu al-gharba wa yuhabi al ó wá ń lo mudahana ó ń wá ìfẹ́ àwọn ará gharb kan mọ́mọ́ pariwo rẹ̀ ẹ́n ó fi mudahana bá wọn lò ó fi muhabah ó fi ń bá wọn lò yuhabil gharb ó ń bá wọn lò níbà lò wípé ẹja ma ṣe ń tẹ́ fẹ́ kẹ́lì nífẹ́ wa kò yí nísìn bóyá tó fi ń ṣe nìyẹn yọ́ mọ̀ wá yọ̀ǹda fún àwọn ọmọ ìlú rẹ̀ láti máa ṣe ìwọ́de nítorí kó lè bá sọ fáwọn ará west pé ǹzúrù ilẹ̀ shaib ẹ̀yin náà wà ọmọ ìlú náà nítorí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wọn ni o lọ́wọ́ àwọn ará west yẹn tó fẹ́ gbà lọ́wọ́ wọn nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú wọn nítorí àwọn náà ń ṣèwọ́de yuriduna kaza nǹkan báyìí ni wọ́n fẹ́ tán fi ṣèwọ́de àwọn tàbí haru la kaza àbí wọ́n ṣèwọ́de nítorí pé wọ́n fẹ́rù nǹkan báyìí tí ń ṣẹlẹ̀ wọ́n ṣèwọ́de luwa náà fahadhihi yanzuru fiha wọ́n lè lè báyìí rèé ó lè jẹ́ okùnfà فهذه ربما تكون وسيلة لغيرها ينظر فيها أو لغيرها ينظر فيها bí ó ṣe lọ náà nìyẹn wọ́n lélé yìí lọ sí nǹkan míì tó ń wò ipò ń fẹ́ rí látọ̀dọ̀ wọn ni nítorí ẹ̀lò náà fi gba in tí wọ́n fẹ́ láyè kó má pé ẹ̀ṣà rí pé àwa náà ń tẹ́ ń fẹ́ lè ní tá tí ọ̀dá àwọn aráàlú ń dìde wọ́n takò wá ilé tẹ́fẹ́ ká máa ṣẹlẹ̀ náà nìyẹn tẹ̀fẹ́ democracy náà nìyẹn tàbá rẹ̀ ṣe ń tọ́já àmì tán bá fẹ́ nǹkankan wọ́n takò wá tán fẹ́ nǹkan tàà sí fún wọn wọ́n tún wọ́de náà wọ́n takò so nítorí ẹ̀rẹ́ àti ń tẹ̀lé lànà so ó wá ń ti torí ẹfẹ́ fi yẹn ṣe wàsílà ó fẹ́ fi ṣe akàsọ̀ hal masalihuha akthar amma fasiduha ṣé àwọn aburú ṣe dáadáa kìíní yìí lọ́wọ́ pọ̀ ní àbábúrú rẹ̀ so sheikh sọ ẹni asáìlì wá dáhùn pé oníbẹ̀rẹ̀ dáhùn pé kaza munkarun hasal a wọ́n ní bó ṣe rí yìí o àbúrú ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ o ok wọ́n ní kaza munkarun hasal bẹ́ẹ̀ ni àbúrú náà ń ṣẹlẹ̀ nínú lúnà náà aburú náà ń ṣẹlẹ̀ nígbàtà burú ìṣẹlẹ̀ yìí rẹ̀ fa'imilatil muzahara láwọn èèyàn wá ṣe ìwọ́de fanafa'a ìwọ́de ìbásanfàní pẹ̀lú pé aburú tí ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ó padà ó padà lọ sheikh wádán pé lakinnaha tadurru akthar ṣùgbọ́n wọ́n kàn sọ yí pé àǹfààní ṣẹlẹ̀ ń bẹ̀ ni bóyá wọ́n rò pé tí ẹfẹ́ kíjọba ṣe yẹn wọ́n padà wá ṣe àbí ní ẹfẹ́ kan ṣe yẹn wọ́n padà wá ṣe mọ́ ni àǹfààní tí wọ́n ní wọ́n rí ń bẹ̀ ṣéèkì ní aburú rẹ̀ lọ́pọ̀ jù aburú rẹ̀ ló ṣe kí ni lọ́pọ̀ jù wà in nafa'at di ìgbà míì aburú ni tó bá yẹ pé bá ṣe dáadáa lẹ́gbẹ̀ẹ́ ti ìwọ tẹ́gbẹ́ tó bá yẹ pé lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n gbà wó yẹn tó bá yẹ pé dáadáa ni wọ́n rí sí lẹ́gbẹ̀ẹ́ mi iná aburú ni aburú rẹ̀ sì pọ̀jú dáadáa rẹ̀ lọ so a mo ka eléyìí báyìí dé parí bóyá nítorí kí a lè bá gbàgbọ́ yìí nǹkan tí Sheikh ń sọ dáadáa nínú ọ̀rọ̀ yìí naam so yẹ́rí pé ọ̀rọ̀ tí wọ́n ń ni ọ̀rọ̀ nípa mọ̀zọ́hárọ̀ ìlú tó jẹ́ sí pé àwọn ìjọba rẹ̀ fi àyè gba ipé kí nǹkan yẹn kó ṣẹlẹ̀ adẹ̀tírí dáhùn ṣéèkì báyìí tàbá ọlọ́wọ́ inú tíra yìí náà bákẹ̀ náà nínú liqa'atul babil maftuh yìí náà tàbá lọ́wọ́ bẹ̀ tí page 29 page 29 ni mo kà fún yìí nínú liqa'atul babil maftuh so yìí a bá lọ wo page tí ó sáájú ọ̀rọ̀ yìí wọ́n bí ṣéèkì ní nǹkan tí ó jọrú ẹ̀ náà bẹ́ẹ̀ ní page 19 ní page 19 tẹ́kí page 19 sáájú page 29 wọ́n ní hukmul muzaharat fi shar'i ìdájọ́ ká máa ṣe ìwọ́de nínú òfin tọ́lọ́wọ́n bá wọ́n ní bí nisbati idha kana hakimun yahkumu tabari tabari adá tabari olórí kan tó ń dájọ́ pẹ̀lú nǹkan pẹ̀lú ìdájọ́ mi tó yàtọ̀ fún ìdájọ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá sọ̀kalẹ̀ ìyẹn ni pé olórí ire ìdájọ́ tó fi ń dájọ́ lé àwọn èèyàn lórí nílùú kìí ṣe ìdájọ́ ṣẹ̀ríà ìdájọ́ mi tó yàtọ̀ fófin Ọlọ́run ọba tọ́lọ̀ sọ̀kalẹ̀ ní fi ń tabari rú nǹkan báyìí summa samaha li ba'din nasi an ya'malu mudhahara ó wá gba àwọn apá kan ó gba àwọn èèyàn lá ó gba àwọn èèyàn ní ààyè nínú ìlú yìí àyá ìmẹ̀lú mudharatan tusamma ìsọ̀míyà ó gba àwọn láàyè pé ká máa se ìwọ́de nínú ìlú máa bọ̀wọ́ pẹ̀lú àwọn májẹ̀mú kan yàbọ̀ ìhà alhakimu nafsuhu ilé tó yẹ pé olórí gangan ló gbé kalẹ̀ pé àwọn ẹni bá ìwọ́de ẹ lè ìwọ́de ṣùgbọ́n àwọn májẹ̀mú tẹ́ ma fi ṣeré ẹ gbọ́dọ̀ kọjá májẹ̀mú yìí wàyánbí haula innasu ala hadha al-fi'l àwọn èèyàn tó wá jẹ́ ọmọ ìlú yìí tẹ́fẹ́ máa ṣèwọ́de yìí wọ́n wá rìn lórí ìlànà àti táa bá wá takò wọn tán bá wá takò wọn lórí tó ń ṣe pé tẹ́ ń ṣe ya burú ni in tó mọ̀ sọ ni wípé nahnu ma a'radna al a takò lórí wa naf'alu bi ra'yi al-hakim kódà in ń ṣe yìí nǹkan tí olórí náà gbà wọlé ni a takò sébí tóhun náà ra'yu rẹ̀ ìròrí rẹ̀ tó gbé kalẹ̀ láńtẹ̀lé òun náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ pé ta bá ti rí nǹkan tí òun ṣe tí ò tẹ́wa lọ́rùn ká máa ṣe wọ́de ṣùgbọ́n ọ̀nà tí a gbà láti máa ṣe rẹ̀ ọ̀nà tó gbé kalẹ̀ náà làwa náà ń gbà ṣe a sì ń ṣe wọ́de yìí tó fẹ́ náà là ń ṣe àtakò àbí ṣebófin náà fàyè gbà ebó lórí iná fàyè gbà bẹ́ẹ̀ tó ń ti wípé a rí wípé nǹkan yìí tako nasu taari wípé nǹkan tí wọ́n ń ṣe yìí mọ̀zọ́hárọ̀ yìí ọ́tako náà sù ṣe kìí ìwá tó bẹ́ wọ́n bí sheikh fawza sheikh a muhammad bin salih al-usaimin léèrè nínú liqa'atul babil maftuh page 19 bẹ́ẹ̀ abi in kana hadha mawjudan inda salaf fa khairun tó bá yẹ pé ká máa ṣèwọ́de yìí tó bá yẹ pé ó ṣẹlẹ̀ lásìkò àwọn sálàf tó bá yẹ pé nǹkan yìí ó ẹ̀zìsì lásìkò àwọn sálàf àjẹpọ̀ orin ní ọmọ jẹ́ nìyẹn wà in lam yakun mawjudan fahuwa sharrun ṣùgbọ́n tí nǹkan ni tàbábí gbogbo náà lèrè pé ṣe mú zọ́ hárọ̀ ni

yóò lìdì sí kí ni o ìmá dàlúrú minal mutazahirin wa minal akharin látọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe wọ́de yìí àti látọ̀dọ̀ àwọn míì náà táwọn náà fẹ́ lo nǹkan yìí gẹ́gẹ́ bí àǹfààní àti dàlúrú nǹkan yóò lìdì sí dàlúrú wa rubbama yahsulu fiha i'tida kódà ó ṣeé ṣe kí ìmá tayọ àlà sí àwọn èèyàn kó ṣẹlẹ̀ látara ìmá ṣe wọ́de gẹ́gẹ́ bí wa náà ṣe rí tí ń ṣẹlẹ̀ imma ala arab ìgbàmí rẹ̀ ó lè jẹ́ sí pé yìí máa tayọ àlà sí àwọn èèyàn lórí ìjọmọlúàbí wọn ní ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa tayọ àlà sí ìjọmọlúàbí àwọn èèyàn wà ìmà alal amwal àbí ká máa tayọ àlà sí dúkìá àwọn èèyàn <clears throat> ó burú gidi gan pàápàá jùlọ ẹ jẹ́ kí n sọ fún yẹn tó bá gbé Lagos Island dáadáa èmi gbé Lagos Island dáadáa èmi gbé Lagos Island dáadáa ó jẹ́ kí n mọ nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní Lagos Island ní mùsùlùmí àárọ̀ ṣe rí gbogbo ẹni tó bá páàkì mọ́tò sẹ́gbẹ́ ọ̀nà ẹgbẹ́ wọ́n fọ gíláàsì mọ́tò yìí lọ ni ara ẹni tó gbé Lagos Island dáadáa ní báyìí tọ́ wọ́n mọ̀ wá shell wọ́n mọ̀ àwọn ará ìkọ́mọ́ wọ́n ma lẹ́ òkò wọ́n tó dé kòtò wọ́n tó ma jalè wọ́n ma fi nǹkan yẹ sí orísìí fasad bẹ́ẹ̀ni ikhtilaf gbogbo yẹn yóò ma ṣẹlẹ̀ mẹ́ àdínbọ̀ wà bẹ́ẹ̀ inṣàlọ́ kò yí bá ní sí gbogbo orú àwọn nǹkẹ́ yìí rẹ̀ wọ́n ma tayọ sí dúkìá àwọn èèyàn wàyí ma alal abdan kódà ń gbà mí rẹ̀ wọ́n ma tayọ sí ara àwọn èèyàn gẹ́gẹ́ ó yẹ yẹ kan sí ẹlòmíì léṣe ẹ́ wọ́n sí ẹlòmíì léṣe lójú ọ̀nà lè annan nasa fi khidammi hadhihi al-fawdiyya nítorí pé àwọn èèyàn tán bá ti lè bọ́ sínú ibùdó ìdàlúrú yìí ibùdó dàrúdàpọ̀ yìí qad yakunu al-insanu kas-sakran èèyàn gbà míì ó lè padà di bí ọ̀mùtí tí ọmọ ṣe bí ọ̀mùtí tí ò ní mọ́ tí ń ṣe mọ́ nígbàtán bá bọ́ sínú ibùdó ìdàlúrú ìtàbọ́nú ibùdó ìmọ̀ pariwo káàkiri yìí àwọn èèyàn wá dáa gẹ́gẹ́ bí kọ́ díakúrù ìsánù kastakaron àwọn èèyàn gbà mí wọ́n lè dáa gẹ́gẹ́ bí ẹn tó ti mú tí yóò tó wọ́n ma wùwà abnormally la yadri ma yaqulu wala ma kò ní mọ̀ tí ń sọ mọ́ kò ní mọ̀ tí ń ṣe mọ́ falmuzaharatu ṣéèkì ní gbogbo tán pè ní mudaharati yányán gbogbo ẹ̀yányán aburú ni sawa'un azina fi alhakimu aw lam ya'zan aláṣẹ ọba ní kò bá fọwọ́ sí o kò bá má fọwọ́ sí o aburú ni ẹgbọ́dọ̀ ṣe pọ̀rọ̀pẹ́lẹ̀ yìí ti kó gbogbo ẹ̀ńlẹ̀ tẹ ẹjọ́ ìjọba ìsìn mo aràn kan pé kò ní sáburú ń bẹ̀ eléyìí bá yín tí ó ti padà kó gbogbo ẹ̀ pàwátá pé olórí fọwọ́ sí o kò fọwọ́ sí o aburú ni wà ìzùn bá gbìlẹ̀ hukami biha ma hiya illa di'aya ṣe rí ìfọwọ́sí tí àwọn apá kan aláṣẹ fọwọ́sí ṣéèkì ní ìfọwọ́sí ẹ̀tàn lásán ni ẹ̀tàn lásán ni di'aya lásán ni ìpàpè mọ́ra lásán ni wà ílà wọ́n ní tí ò bá rí bẹ́ẹ̀ ni láwọ́rọ̀ já àtà ìlàmà fi kọlbìhì tí wọ́n náà bá lọ wo tí ń bẹ́nú ẹ̀mí rẹ̀ tí ń bẹ́nú ẹ̀mí lórí yẹn lákáàna yakrauha ashadda karaha wà á rí wípé tọba wo ọkàn rẹ̀ ó kórìíra kìíní ní kí ìkórìíra tó ní agbára gidi gan kò sí olórí tí mọ́ ń fẹ́ kò sẹ́ni tó dùn mọ́ lákin àrùbí annahu kama ṣùgbọ́n yóò máa hàn yóò máa gbéra rẹ̀ hàn ẹgẹ́ máa ṣe máa ń sọ wípé eléyìí democracy ni pé democracy ni ṣe ń pé democracy fàyè gba gbórú nǹkan báyẹn òun náà máa gbéra rẹ̀ bí wà pé democracy lòun so yẹ́ báyìí nísìn wà ń náà kọ̀dí fọ́ta àbábà al-hurriyyati freedom láti ẹni tó wù wọ́n ẹgẹ́ bí democracy ṣe pẹ̀pẹ̀ sí ìtọ́rẹ́kà tó ṣùgbọ́n nítorí pọ́n fẹ́ present ara ẹgẹ́ bí democrat ẹgẹ́ bí ẹni tó ń tẹ̀lé democracy tó dẹ̀ gba democracy wọlé nítorí ẹ̀ ló jẹ́ kọ́ máa gbàǹkà ẹ̀ láyè kò dùn mọ́ tẹ́ bá wọnú ẹ̀mí rẹ̀ wàhádà laysa min tariqati salaf ṣéèkì ní eléyìí ò sínú musa ló ti kó lẹ̀ ah, ó kọ́síkò náà lẹ́ papọ̀ ma olóyẹ kó fún mi lásìkò báyìí pé ó ti kúnlẹ̀ náà ó kọ́síkò náà lẹ́ papọ̀ ma báyìí so pẹ̀lú gọ́nà máa ń sin mo pé ó clear sí wa báyìí sin torí à ní ma dá wa lágara àsìkò inshallah so yíba ẹni so àṣìtún láǹfààní sí so kọ́nà bà ní kẹ́lá kó gbà wá so tó bá inshallah ma tún mú ọ̀rọ̀ ma tún mú àlékún wá àti tẹ̀síwájú wá lórí ọ̀rọ̀ sheikh muhammad bin salih al-uthaymin lórí wípé sheikh ọ̀faramẹ́kìní rárá kódà kọjẹ́ sí pé olórí náà fọwọ́ sí kò yíbá ẹni sí tẹ́ bá ń sọ wípé in tí ń fẹ́ náà láṣẹ fún sheikh ní irọ́ ni gẹ́gẹ́ bí democrat lẹ́rí tí ń ṣe pé bá jẹ́ máa sọ pé à ẹ̀pẹ́ eléyìí democrat ni èyàn tó ẹ́pọ̀ gba democracy wọlé ni kò yẹ báyìí nísìn tó fún àwọn èèyàn ní hurriya ó fún àwọn èèyàn ní àìn freedom láti ṣe tó wù wọ́n nǹkan tó kàfẹ́ tí kàfí ń ṣe nìyẹn kò yẹ báyìí so tẹ bá dénú ẹ̀mí rẹ̀ ẹ̀mọ̀ kó kórìíra nǹkan yẹn gidi gan kò ìgbà tí sheikh fauzan rahimahullahu ta'ala kí n fi parí ẹgbà tán sọ̀rọ̀ níbi kan wọ́n ní ìwọ náà wọ́n sí tí wọ́n náà bá jẹ́ olórí ìwọ tó ń sọ̀rọ̀ yìí tí wọ́n náà bá jẹ́ pé olórí àwọn ìgbìmọ̀ fatuwa kan ní ọ́ tí wọ́n náà ń darí wọn káwọn èèyàn náà kan ìdójútì ńláńlá ni kò yẹ báyìí nìsìn ẹbí àwọn olórí léèrè sí síálì láti inú ọkàn wọn pé ṣé tá bá ń ṣe ẹyẹ ẹwà àwọn olórí bẹ́ẹ̀ máa ń ṣe ní tí nǹkan bá ń ṣẹlẹ̀ kẹwa gbọ́ pé olórí orílẹ̀-èdè kan nìsìn gbogbo tẹlifíṣàn àgbáyé rédíò àgbáyé wá gbé pé àwọn ọmọ nàìjíríà o wọ́n ń ṣèwọ́de láti fi tako olórí ìdí ń sọ ni pé in yà àwọn èèyàn jẹ in ṣe tí ọ̀tẹ́ wọn lọ́rùn in sàbòsí fún wọn àbí àwọn ọmọ ìlú wá yarí máa lọ́wọ́ nǹkan tó àwòrán tó ń gbé hàn sí gbogbo àgbáyé nìyẹn pé ẹ̀rí o aláburú ni o wọ́n yẹ̀yẹ́ rẹ̀ nìyẹn ṣe bá ní ṣe tó kò sẹ́ni náà tí ó sì fẹ́ kan máa yẹ̀yẹ́ gbogbo ìyẹn máa ń fẹ́ ká pàṣírí òun mọ́ ni àbí ẹ̀kọ́ ni so eléyìí tí ètè mọ̀sán hárọ̀ yìí rọ́dù là ń ṣe tí ó dùn máa àwọn yìí tẹ́mi náà ni wọ́n náà fẹ́ gbà yìí kò yíwa ní sí tó rọ́jù lásán tí èsè mùsọ́ eléyìí tọ́tọ́ o ni wọ́n náà rí pé àwọn bá yìí ti mọ́ àwọn bá ti mọ́ ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọn wọ́n bá ti mọ́ rí náà wọ́n bá ti ìní wọ́n náà gbà yẹn so ká mọ́ aṣọ mùsọ́ harọ̀ so yíwa ní sí so nǹkan tí wọ́n náà ò lè gba ìdá kan orí ẹ̀ so kọ́lọ̀ bá lè ká kó dákùn kó sànà wa ìsàbòsí pátápátá gbáà ni kò yí báyìí nìsìn so kọ́lọ́wà lè kẹ́lá kó dákun kí ó sànù ìkọ̀kan wa mo rò pé tí a bá wo ọ̀rọ̀ àwọn olùmọ̀ méjèèjì tí aláǹfààní àti gbéyẹ̀wò lálẹ́ yìí a rí pé ọ̀rọ̀ yìí rí ọ̀rọ̀ ni tí kò sí ìrújú ń bẹ̀ àyàfi fún ẹni tó bá kan wá ìrújú káàkiri abẹ́ẹ̀kọ́ Sheikh Ibn Uthaymeen Sheikh Muhammad Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala sheikh muhammad bin salih al-uthaymin ọ̀rọ̀ láwọn kọ́ta sọ nínú liqa'atul babil maftuh ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ó clear ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tún wá ṣe kíní o ó tún wá fọ́ mọ́ dáadáa jù lọ nígbà yìí sin so bákan náà ọ̀rọ̀ sẹ́yìn tó bá díkò sínú kòrò òjìrè àìmàkan ní ọgbẹ́ níbẹ̀ ló fi ń sọ̀rọ̀ so kí ọlọ́ọ̀bà àlẹ́kẹ́lá kí ó dákun kí ó sànú ẹni kọ̀kan wa inṣàlá ọ̀rọ̀ a máa tẹ̀síwájú lórí àwọn eléyìí a gẹ́gẹ́ bí ètò wa tí ó ti ni pé aago mẹ́jọ àbọ̀ inṣàlá ni a máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí inṣàlá bẹ̀rẹ̀ so ká gbìyànjú ẹ̀dàkùn kí a mójútó ilé ìbá a sì máa parí ẹ̀ ní ago mẹ́wàá inṣàlọ́ a máa túká lọlé a fi a máa fi wákàtí kan àbọ̀ la ma fi darí ẹ̀ so inṣàlọ́ a ní a máa fi àyè ìbéèrè àti ìdáhùn a máa fi kalẹ̀ nínú wákàtí kan àbọ̀ tí a ní inṣàlọ́ so a máa fi àyè ìbéèrè àti ìdáhùn kalẹ̀ ní ojoojúmọ́ a mo pe pé níbàmú sí ètò yẹn so tí a bá wo ojú ago ní alẹ́ ire a rí pé ago mẹ́wàá ire ó ti rọra kọjá ìṣẹ́jú mẹ́rin báyìí nítorí pé ààrí bíbẹ̀rẹ̀ àyàfi gbà tí ago mẹ́sàn kọjá ago mẹ́sàn kọjá dáadáa nítorí pé ààrí bíbẹ̀rẹ̀ lálẹ́ pẹ̀lú ètò tí ó tètè tò inshallah tó bá a tún máa bẹ̀rẹ̀ ní so a lè máa láti gba ìbéèrè inshallah ní ìwọ̀nba bí ọlọ́run bá rí ká bá ṣe fún wa ní àyè máa so ibi náà ni aláǹfààní àti dúró sí ní alẹ́ inshallah èyíkéyìí ìbéèrè ni ó máa jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ tó ń lọ lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yóò dùn mọ́ wa púpọ̀ jùlọ láti lè tún tan ìmálẹ̀ sí àwọn nǹkan míì tí ó bá fẹ́ rújú lórí ọ̀rọ̀ yẹn àbí ibi tí èyàn bá fẹ́ gbọ́yé tó àbí tí àwọn èyàn bá lè sì gbọ́yé pé tí nǹkan tí eléyìí tí nǹkan tó túmọ̀ sí rèé àbí nǹkan tẹ́ ń sọ lélẹ́yìí èyí lè máa tẹyìn mọ́lẹ̀ dáadáa àtàwọn nǹkan míì tí a bá tún ní ní ìbéèrè tó yàtọ̀ sí ìyẹn náà a máa gbá wọlé subhanakallah sandik síwájú yẹn fi